tẹ bá fi make up yíya fọ́tò boyfriend yìí máa fọ́. wow <laughs> i love this. ó máa fọ́ thank you very much ẹ ṣé gan-an. yeah thank you. thanks for the patronage ẹ ṣé mo dúpẹ́ ó yá ah. ó lágbára o iṣẹ́ tí máa ṣe lórí máa pọ̀ gan-an. àṣìṣe má bù mí o. kò ṣe èébú rà á kẹ́kọ̀ọ́ lè mọ̀ pé iṣẹ́ gidi ni màá ṣe lórí kọ́sítọ́mà ah, mi gbàgbé fóònù ẹ̀jọ̀ jẹ́ sáré fún mọ̀ about two minutes. ok má pẹ́. sisi. bọ́sẹ̀ ọ̀sán àárẹ̀ ẹ̀. báwo ah, ah, sílítì. báwo ni sísí ṣé wọ́n ok. Ah, ta ló fẹ́ ya mọ́tò fún ẹ. guy now. ta ni slim t kí ló ṣe ẹ lójú ṣé wọ́n slim t ló fẹ́ ya fọ́tò fún ẹ kí ló dé tẹ ṣe báyìí ṣé photographer ni ẹ dáhùn. sísí má wọrí èèyàn fẹ́ sáré ya picture máa ń gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni òṣì sọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe photographer ń bí o tívík ni photographer tó wà ń bí báyìí tí tívík bá ya fọ́tò fún ẹ wàá fọ́ gbà bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀ cleaner ni mi o iṣẹ́ cleaner ló ń ṣe ń bí báyìí kí ló dé tá a máa ṣe báyìí tó bá jẹjà àgbé kámẹ́rà tó tiẹ̀ lóun fẹ́ try láti ya fọ́tò tó bá ya twenty tipátipá lè máa fi ní five sisi jọ̀ọ́ nínú five yẹn tipátipá lè máa fi lórí nínú méjì ńbẹ la máa fi lọ́wọ́ nínú ẹyọ kan ńbẹ. àǹtí má dàlú gbàngédé kí n. tó ṣe aṣọ àwọn ọ̀rẹ́ tèmi lélẹ̀ kọ́sọ̀mà mi gidi ni mi lè jẹ́ kó bá yẹ ẹ̀jẹ̀ wo farabalẹ̀ kó dúró de tínfìkì kó ya fọ́tò fún ẹ fine boy looking sexy tó ń wò jẹ olórí burúkú ara ẹ̀ bóra ni o àwọn tó ní kò sí nǹkan tí òkú ara ẹ̀ bó ṣe ó ń gbólóṣó o ọlọ́run ọba tí bá parọ́ kọjá àbí ṣojú ẹ̀yìn mo ti ń sọ yìí ṣé mo parọ́ mú ẹ. sisi ṣe gbogbo tó ń sọ ṣé o dé ṣọ pẹ̀lú gbogbo ẹ̀ báyìí. ṣé mo wá parọ́ mo ṣe fojú ẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ yìí èmi ò ní sọ̀rọ̀ yàn lẹ́yìn kí n má sọ lójú ẹ̀ láyé láyé èmi ọlọ́run wá jẹ́ irú ẹ̀ bó dẹ̀ ṣe wàyí nǹkan méjì tún bàdì lára ẹ̀ tó láti watch out fún olórí burúkú ẹ̀ ní máa tó dọ̀ o kékeré nìyẹn ó tún lé hiv ara kíkẹ́ tó wí mi sókè ìbàdàn ló ti kó o lé hiv wà kẹ́fù fún èrè ẹ̀ o idiot má jẹ́ kó bẹ ya fọ́tò dúró de tí ń bí. sisi sisi sisi láwọn kùtùkùtù sisi wàá kó ní sí iwájú. àǹtí má àǹtí. ẹ má wọrí ẹ má wọrí. àǹtí ṣe ìjẹ́ fọ́tò. no ẹ má wọrí jẹ́ kó pẹ́ sí. náà wo ẹ ṣe dùn ẹ wo ra yín ẹ láìkí ẹ. yeah of course so beautiful. àṣàmàlẹ́ kí àwọn tí ò bá láìkí ẹ. ṣe é lọ́wọ́ lọ́wọ́ mi báyìí. <laughs> Eh, pedicure tí mo bá yín ṣe ìyẹn one five Make up yẹn one thousand péré ni. oh that's two five. yeah two five. ẹ eh, sweet bàjẹ́. <laughs> <laughs> sisi ah, àbí sisi kọ́ yìí ni tí ẹ ti bá ẹ wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ odidi ceo sisi beauty salon ah, ah ló ṣe make up one thousand pedicure one five ìwọ ṣe make up fọ́nà tó wáyà fọ́tò ní snap me tiẹ̀ ti bá ẹ ṣó ti wá rí wípé igi súnmọ́gi lọ́bọ́ fi ń yọ ẹnu ẹ ti padà rìn lẹ̀. jọ́tọ́rí ọlọ́run fọláṣadé kí ni mo ṣe fún ẹ kí lóye tó ń tẹ̀lé mi káàkiri bí ogun ìdílé wọ́n ṣàn wá mi kiri kiri wàhálà ìṣe wọ́n ń sọ ẹran kíkọ́ kọ̀ọ̀kọ̀ pa mi. Ah, wo agudá tèmi ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ wọ́n dẹ̀ yàtọ̀ sí wọ́ ìwọ tó ń fi mú gbóòórùn ọbẹ̀ lọ́bẹ̀ tó wá ń torí ẹ̀ lọ tẹ̀ bá. alẹ́ nu yẹn gan ló máa pa ẹ́ ló máa pa yàrá yàrá àwọn ẹnu yẹn gan ló sún ẹdẹ́bi tó wà yìí. o ṣe fọláṣadé padà lẹ́yìn mi. yóò ní padà. ṣé mi ni mo kó bá a ní ó kọ́ṣẹ́ ó kọ́ parí ó gbégbá olóṣó ó rẹ ní bí ẹ tèmi wá ń dùn òun dán gbogbo nǹkan tí mò ń ṣe ló ń yọrí sí rere inú wa bẹ̀rẹ̀ sí ní bí ẹ padà lẹ́yìn mi. mi ò padà àjọlẹ̀pọ̀ ní sísẹ́ aláìlójútì ah. látòdì ní ń ṣe mẹ́kọ̀ọ́pù roadside kọ́bọ̀kọ́bọ̀ onírànù amòmàmùṣe gbogbo sọ́nà ló ti da ọ̀rọ̀ mọ́ lórí tán. tèmi sì bẹ́tà tiẹ̀ ìwọ ò lè ṣiṣẹ́ fifty naira bó ṣe wà yẹn ṣé mo parọ́ mọ́ ẹ gbogbo nǹkan tó bá wà lára ẹ pátápátá ó yá ni. èmi mo ní. scarf orí ẹ ó yá ni. èmi mo rà. aṣọ rẹ ó yá ni. èmi mo rà. bàtà ẹsẹ̀ ó dá mi lójú mo lọ. èmi mo rà. èrè underwear tó bá ní gan olórí burúkú bó ṣe wà yìí tó bá fẹ́ ṣe nǹkan ṣe ó yá páàgì. ọmọ àlè alẹ́ ni tó bá parí. gòsì security. àti ẹ̀ mọ́ ni. tẹ bá mọ́ ni ẹ̀ ní gbójú wá ṣe make up kì í ṣe yóò gidi ẹgbẹ́ ṣe wà yìí ká tó dé ta a sì rojọ́ sí yín jẹ́ ó lè ní àyà yín ṣe báyìí ah. ó lè nídìí yín ṣe báyìí. Fọláṣadé mm. jáde síta security wọ́n ti máa jọ nà yín pọ̀ ẹ̀ jọ ẹ̀ wá mú wèrè ó ti kókòrò náà wálé security. títí mo wà ń bí yín. sọ́ọ́nù kó wá rí ẹni bọ́ síbí. kí ló ṣẹlẹ̀ dá tẹnu ẹ lẹ̀. ọ̀rọ̀ kan làwọn kan sọ fún mi ìsìnkú sọ nípa mi ó ní mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ lọ́lọ́tọ́ ni. kí ló ní mo sọ. wọ́n ní pẹ́pẹ́ sẹ́ ọ kó wọ́n sọ pé èmi o èmi ò mọ mékọ̀ọ̀pù ṣe tẹ́mi bá ṣe mékọ̀ọ̀pù lójú àwọn kọ́sọ́mà tèmi rádaràda báyìí ló máa ń rí jọ ó sọ àbò sọ. jọba padà ah, báwo ló ṣe rí mi sí èmi kì í ṣe ẹyẹ tó máa dún lójó tí ò ní dún lẹ́rùn ah, akétata lèmi akétata lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ fẹ́ ṣe ah, bó sọ mo sọ náà nìyẹn òótọ́ ni wọ́n sọ. ṣé òótọ́ ló sọ bẹ́ẹ̀ pé mi ò mọṣẹ́. ṣé mo parọ́ mọ́ ẹ ni ìwọ tó jẹ́ pé tó bá fa ẹ́bùrò báyìí ó máa dàbí igi ewé sí tó bá apply eye shadow báyìí ìgbà tí wọ́n da water colour sójú àwọn customer ẹ̀ mo dẹ̀ ti sọ fún ẹ ìwọ ló gbọ́ mo ní kò yẹ ya fake products mo máa tẹ̀lé orí skin àwọn customer ẹ̀ ṣó dáhùn ó dáhùn sísí ìyá mi nítorí ọlọ́run já mi ti má karọ́ ṣó mọṣẹ́ dáhùn sori pé kò mọ̀ ṣe sori pé kò lè sọ̀rọ̀ gbogbo star tó fi sójú ẹ̀ nígbà tó dé tó wá ṣe make gbogbo ẹ̀ pátápátá ni mo bá yọ àbí mo parọ́ ni bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí wọn náà gbé débi ò nǹkan tó gbé débi ò rárá kò tó ẹ̀ tó bá yìí tó yẹ pé mi ò mọ nǹkan tó. ṣíṣe wíjọ ṣíṣe wíjọ manager honestly i'm not happy with you i mean ìwọ náà wò bó ṣe ṣe ra ẹ ṣé òwò mi ni ṣé o fẹ́ bá fine bọ ara ẹ jẹ́ ni olóyin vọ́và ẹnu dirty fight. ọ̀gá kò tọrọ ni mo sọ. sisi keep quiet. ara àwọn ọmọ yẹn kò tọrọ ni. keep quiet. anyways for information wọ́n ti competition mọ́ ẹ̀ yes wọ́n ní insider kò fi iléeṣẹ́ sílẹ̀ fáwọn tàbí káwọn fínlẹ̀ fún ẹ tó dẹ̀ mí pé kò possible. ẹ jẹ́ kó máa lọ ọjà òyìnbó níbí kò mọ̀ pé nìkan wà bọ́kọ̀ọ̀kan ọjọ́ eréjì ni ní ẹgbẹgbẹ̀rún ẹ̀ máa lọ ẹ jẹ́ káwọn máa lọ. <sighs> sisi well i'm sorry to disappoint you kò possible kí lè ṣe léèyàn márùn-ún torí tiwọ nìkan. ẹ wo bí èèyàn márùn-ún máa lọ èèyàn mẹ́wàá máa dé ẹ jẹ́ kí wọ́n máa lọ àwọn ọmọ yẹn ń ṣèyàn gidi rárá ara wọn kò tó ọ̀rọ̀ jáde for your information nítorí pé o tàpá sí òfin iléeṣẹ́ yìí àti agreement to sign nígbà tó gbàṣẹ níbi wípé ò ní bẹ́nikẹ́ni jà you are now under suspension oṣù mẹ́ta. ah oṣù mẹ́ta manager. tó bá dé lẹ́yìn oṣù mẹ́ta yẹn a máa fẹ́ lóṣù kan within that one month tó bá ṣe dáadáa pẹ̀lú àwọn colleagues ẹ wẹ́ẹ́ a lè consider ká tó fẹ́ lóṣù kan sí i bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ jọ ibo ni mo ti máa lọ ṣiṣẹ́ kí ni mo máa jẹ ẹ kọ́nsídà mi ẹ jọ torí ọlọ́mọ fọlọ́mọ bá bẹ̀ yín. ṣe sí wàhálà àti ẹ nìyẹn please leave my office right now. ọ̀fù manager ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. ọmọ yìí dà mo ní kan tí mo fẹ́ attend sí. Oh. Ah, ọmọ ìyá àgbà. ìròyìn ah! ò lélẹ́yìn náà ṣókùnrin ní àbóbìnrin ǹdẹ aláyọ̀bọ yìí o kí ló máa ṣe náà wà lálọ́tún wà lálọ́sí every time. aṣákẹ́ àánú ìyá ẹ̀ pa lónìí. Ah, ọmọbìnrin náà kèmí gánà ìwọ. pétérì ó ti rí mi fi. torí mò ń bẹ́ẹ̀ tayò méjì ló kó mọ́ká ẹ̀ pé afọ́jú òde ń ta mo ríran ah. ẹ káàárọ̀. mọ́mí tó lọ ṣé kò sí ẹ lọ bíṣẹ́ ni. èmi ò lọ síbi iṣẹ́ ajé gbúgbájẹ lánàá gan mo ta gidi gan mo wá wò pé kí n sinmi sílé lè ní téèyàn bá kúkú pawó náà ẹ ò máa fi ṣe fàájì ni bẹ́ẹ̀ ni. Ah! èyí ìtọ̀ra yín ara yín wo ló ń fẹ́ sinmi sí sí ẹ̀yin tó yẹ kí bóyá ibi tẹ́ ẹ ti ń yẹn ti lọ fi ẹnu wòrò wòrò yín ẹ ti lọ fi já wáyà ṣé bí pásáré ní gbogbo ojú yẹn wọ́n tún ti kù yín wọ́n ti kù wọ́n ti kó fún yín kò bá. mọ́mí tolú ẹni sùúrù o ẹni sùúrù. ọ̀gá ẹ̀ fi hàn lẹ̀ jẹun fún ọ lẹ́sìn. o ṣe jàre àṣàkẹ́. mọ́mí tolú àbí kí wọ́n ń pè yín. ẹhẹ́ mo gbọ́ jàre. mo ti rí i pé ara àwọn tí ara wọn kò tọrọ lẹ́wà. ṣe rí ọ̀gá mi tẹ̀ ń wò yìí wọ́n mọ̀mú lómù fáàtì náà mọ̀ ń sọ gúgú ni wọ́n bẹ ṣe wọn. ẹ fáàtì òṣì yẹn náà gangan òun ló jọ ń kó bá ògbọ́n tó máa ń kọ̀wé pé ìyá díẹ̀dẹ̀ ló ń rò kúgbẹ̀ orí tọ́gẹ̀ tí wọ́tọ́ lórí ìjókòó bó ṣe rí orí nǹkan tó ti panẹ́bìtì panẹ́bìtì wọ́n ti fẹ́ lù pa. mọ́mí tolú wá wá wá wá máa fún ẹ lésì ọ̀rọ̀ ẹ àṣàkẹ́ ò rí mú dáadáa ó dẹ̀ ń dùn mí. wo sisi o lọ́rọ̀ mi lẹ́nu tó o lè sí kankan tó fẹ́ fún mi torí ẹni tó bá ṣe nǹkan tùfù ló ń kíyè sẹ́kù lè mi ò dẹ̀ ṣe nǹkan kan sí ẹ lọ́wọ́. Ah, lóòótọ́ o ṣe nǹkan ìtùfù kẹ́misọ́lá àbíkí ti ń pè ẹ́ ó yẹ lẹ́nu pé mo mọ orúkọ yẹn mo máa mọ̀ torí mo mọ̀ ẹ́ délédélé ni jẹ́ ká kọ́kọ́ mu láti ọmọ tó bí tolútobí yẹn ta ló bí fún o tiẹ̀ ní láti dáhùn màá fẹ́ sítórì yẹn lẹ́sẹẹsẹ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ló bí tolú fún ẹ̀gbọ́n ẹ̀ ti bá ṣe introduction rẹ̀ di àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀gbọ́n ẹ̀ ti lóyún fún ìwọ náà wàá mú bọ̀bọ́ yẹn mọ́kọ́ náà ló bá làálẹ̀ fún ló bá fún ẹ lóyún yes or no ìwọ àtẹ̀gbọ́n ẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ẹ wá jọ fún same person lẹ́ẹ̀kan náà ìwọ dẹ̀ ló gbé kíní ẹ̀ lọ́ba ṣé mo parọ́ wọn. gbọ́dọ̀ gbọ́dọ̀ tí sọ́dọ̀ ṣe tó ń sá tí ò ń ṣe true. ṣé máa farabalẹ̀ máa gbọ́n torí ìwà tó wù yẹn kọ́ lọ ṣe padà ṣe wedding ẹ̀gbọ́n ẹ̀ títí dọ̀la tolútòbí yẹn gangan ta ló ṣọ̀pọ̀ ọmọ yẹn ò kì í ṣe bastard àsìkò DNA láwa yìí jẹ́ kó ṣe DNA fọmọ yẹn torí mo trust ẹ tó bá ń gba àǹfààní àdúgbò àjọ máa la ni ìwọ ló ń pè bẹ́ẹ̀ tó bá jẹ́ bí rọ́bà ń gbó ògún nìyẹn bẹ́ẹ̀ wá kó wá fi búra fún ògún búra ogun wèrè lẹ́yìn méjèèjì á tó yí sí ẹ máa tó bá ti yín bẹ̀ orí bó ṣe rí. ẹ búra báwa bí ìyá ìdá tó búra. ẹ rí ọmọ ṣe rí. <laughs> aṣẹ́wó o lọ́rọ̀ mi lẹ́nu o kéré sí nọ́mbà. fọláṣadé jáde síta jáde jáde jáde jáde síta yéé má jókòó o má jókòó síbẹ̀ yẹn jáde síta fọláṣadé mi ò fẹ́ rí ẹnu ilé mi má ní kí ní sùúrù ìkà ni ẹ o kì í ṣọ̀rẹ́ dáadáa alájẹfẹ́ nu ọlẹ̀ bí adìyẹ ni ẹ òun ṣọ̀rẹ́ tó dáa jáde síta ṣọ̀rẹ́ nìwọ yìí ìta mi ò fẹ́ rí ẹ fọláṣadé jáde síta. sísí ní sùúrù èmi náà bá hmm. ti jà wá tó pé tìjà ni mo bá wa ní mi ní wá sínú ilé ẹ̀ náà. mi ò tiẹ̀ fẹ́ mọ nǹkan tó bá wa rárá kí ló dé ah! sọ̀rọ̀ ẹni ìwọ yọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ èmi ń lékun sí ẹ ìwọlé jò sí mi. bó dẹ̀ ṣe wà yẹn jẹ́ kí n sọ kíní kan fún ẹ agbo mi tó fẹ́ yin ni agbára ló lọ mú wa. Fọláṣadé mi ò fẹ́ rí ẹ ìta. títí ní sùúrù olórí tí ń dùn ẹ máa calm down now ah, ah. ṣé bí torí kí gbogbo ẹ̀ lè yanjú náà ni mo ṣe wá ló yanjú. máa ní sùúrù máa ní sùúrù fún mi lọ́rọ̀ sọ ní tilẹ̀ ń tọ́lọ́run bó bó bá ṣe ń ja ìjà bó ba ọpá bó ba bù lẹ́sẹ̀ kò dùn mọ́ mi nínú náà ẹ eh? inú mi ò dùn jẹ́ ká gba gbogbo kan tó ti lọ forgive me kémi náà forgive ẹ pátápátá ká dẹ̀ move on torí ọlọ́run. Hmm. bẹ́ẹ̀ náà ni ọ̀yọ́ dọ̀bálẹ̀ tinú ẹ̀ lóṣù ṣáàjáde. ó yẹ kó mọ̀ pé mi náà kì í ṣe Ìlọrin mi ìsújàǹbá bínú mi ṣe rí òun ni mo ṣe sọ fún ẹ yẹn ah, mo ṣáà gbọ́ gbogbo rumor táwọn èèyàn sọ káàkiri pé make up for one thousand ló ń ṣe káàkiri ń sìn kò dùn mọ́ mi inú náà ah. everything come back to normal. àjàlá tá a nù ìwọ kọ́ nìyẹn ìwọ kọ́ nìyẹn ìwọ lè ṣùnà kó dẹ̀ ti jíṣẹ́ tó ṣùnà ẹ̀ máa dá padà fún ẹ in three fold gbàbẹ́ ẹ̀. torí ẹ̀ náà mo ṣe ni kò má bínú ṣe understand kí gbogbo nǹkan lè máa lọ bó ṣe ń lọ tẹ́lẹ̀ náà ni mo ṣe wá sìn gbogbo time tèmi àti ẹ̀ jà yẹn ó ní connection lady actress kan tí mo rí mo dẹ̀ pé èmi ò mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ good mi dẹ̀ lè lọ ṣe nǹkan tó máa bẹni tó introduce mi sí lójú jẹ́ mo dẹ̀ pé òkè ò jẹ́ kí n sọ fún pàdí mi o ó máa lè handle ẹ̀ dáadáa nítorí ẹ̀ mo ṣe wá. wo àwọn actress yẹn mi ìfẹ́ máa bá wọn ṣe rárá ni jọ ti fẹ́ tí àwa sí ṣọ́ọ̀bù mi tí mo bá sọ tọrọ ah, ìyá ajẹṣẹ́ gèsì mi lára bodyguard ẹ fìrì gbọ̀n báyìí ó na bastard sí mi lára abolíkí méjì ni mo lò ó mú mi bí eku báyìí ni. ṣe ni mú ẹ bí eku àti ní náà ra máa sọ̀rọ̀ wọ́n gbé ti ìyá khalid sẹ́gbẹ́ kan ọ̀tọ̀ lẹni tí mo mú wá ń sìn daya musa ni. daya musa. orí nǹkan. Ah! mo fọ́ fún lady yẹn ọmọ yẹn pretty ó tún máa ń kọrin ah mo like yẹn mo like yẹn bàjẹ́ mo like yẹn bàjẹ́ tó lè mo ṣe ní kò ní sùúrù jẹ́ kí n sọ tẹnu mi rọ́ ni àánú ẹ̀dẹ̀ ti tú ká sí. ẹ àṣàndí susi gbogbo ẹni tó bá ní kájà àsàmàdégé <laughs> wọn. ẹ eh, ó ṣe sọ̀rọ̀ ni a. Ah. fún mi connection daya musa orí yẹn sàn mi wá fáwọn yẹn lẹ àwọn wèrè <laughs> wọn kéré sí nọ́mbà mi ah, ah. olófò ni wọn tọ́ dẹ̀ ń bínú ológo mi wọn nà mí yálà yálà lánàá. bínú sí mi báyìí. àrẹ́rà wà. a lè bínú sí yín ẹ rọra o àdúgbò fọlọ ẹ rọra o. Fọláṣadé báwo ni. mo láàyè mo kó yín jẹ bàjẹ́ bàjẹ́ mo ń tẹ̀lé yín kiri bí ogun ìdílé ènìyàn ọlọ́run <laughs> ṣé ẹ rò pé mò ń parọ́ ni àjẹgbọ́dọ̀ ni first film yín mo gbà àbí mo gbà á. Ah, ẹ wá fi ojú àwo sí i ojú àwo làwo fi gbọ́ bẹ́ẹ̀ <laughs> lẹ́yìn yẹn ẹ̀ẹ̀kan ṣoṣo ah, ṣáàrí pé mo wà ń bẹ̀ fi mí lẹ̀ mo láìka àǹtí ìbàjẹ́ ẹ yàtọ̀ sáwọn òde kan ẹ yàtọ̀ ọlọ́run ọba ah, mú tẹ̀lé yín gidi ni ẹ wá ṣe ìdéhùn mi ìbẹ̀rù ìbẹ̀rù yẹn bá dì gan ẹ wo nígbà táwọn fáǹsì fẹ́ máa dá òtún bóyá ẹ lè sòyìnbó àbẹ́ ẹ lè sòyìnbó ẹ bá mú unforgivable ó di sinimá. ẹ wo mo ra free ticket bàjẹ́ mo ṣe give away òkú. lè <laughs> wá fi pàtẹ́tíìkì lè ṣe ẹni pé mò ń tẹ̀lé yín ni mi ò lè padà lẹ́yìn yín láéláé ṣe wá rí ẹ lóhùn tó máa ń drive yín crazy ohun yẹn sweet gan-an <laughs> bó ṣe sọ fún mi pé mo bá mi tì yín inú mi dùn bàjẹ́ mo fò dìde ni. Oh mi wá mọ ẹni yìí rí o àbí iṣẹ́ ni to sọ fún mi kó fẹ́ mú wá fún mi. ẹ wo ẹ má má dá lóhùn jàre die hard fan yín ni ó love yín bíi yàmà mo love yín gan. ó ní make up artist mo sọ fún yín pé mo fẹ́ mú wá fún yín. Oh, ah kò sí nǹkan tí o mọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ kó lóye gbogbo talent ni o lè ṣe manicure pedicure makeup kò sí tá irun náà ẹ mention ẹ tí o lè ṣe. jẹ́ sọ̀rọ̀ fúnra mi. bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ọ̀gá aṣẹ́ni mi èmi àti ṣáájú ẹ̀yọkọ́ṣẹ́ ń bì kan náà ni àmọ́ òun wọn ṣe rárá ọpọlọ ìdọ́ta. sisi. ó jọ̀gá ló lè bó ṣe wà yẹn wọ́n padà lé ní kó kọ́ṣẹ́ pé. sisi. mo ti gbọ́ mo ti dá a lè a máa sọ́njọ́ mi. àǹtí ẹ̀jọ̀ mà mi mọ̀ bóyá mo lè rí charger tí màá fi charge fóònù mà. ọ irú fóònù ò ní jẹ́ kí n mọ. oh ok um, tó bá ti gùnkè ń bẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ tv wàá rí socket kan bẹ̀ àwọn chargers kan wà ń bẹ̀ i'm very sure. oh ok mo. kan náà máa bọ̀ ṣiṣẹ́ fún Ah. kò fẹ́ kí n tó àṣírí ọmọ mi. dẹ́hùn ìbẹ̀rù. mo fọ́ fún yín bàjẹ́ mi ní parọ́ fún yín sọ́dà ó ṣe wá bá mi lé wípé kí wọ́n á ṣe make up fún yín ah, mo ló ti yá ọ̀gá aṣẹ́ ni mi ò ṣùgbọ́n. sábà dé bàrà yá ah, mo ti ra epo dé mo sì ti rọ sí. kò ṣe bàbá mi. ẹyin kéèmí mọ wọn lo òkè láì ní ká lọ. Gàfárù ọmọ làbẹ̀rẹ̀ igbó làbí fínà kanrankan ọmọ àdìsá ìjọ̀gbọ̀n òṣèdá nìkan fà èéfín létí èéfín nímú èéfín lójú èéfín ní gbogbo ara olùkóso gàfáàrù nìyẹn. ẹ wàá dákun torí Ọlọ́run torí ànábì mọmọ yín rí Ọlọ́run mọmọ ìjà ara gbà kan. gàfáàrù. Uh, my dear, um, what the name again, please? Sisi ló máa ń pè mí. Sisi, Sisi, ẹ bò mix ẹ up. Ṣó ti yẹ, ṣorí Gafar, Gàfáàrù tó ń personal àfa tó máa ń ṣe prayer fún mi nílé ni ṣé you understand so kó má yẹ pé bóyá òun mix nǹkan up ń bì báyìí. tálàfà ah, ah. ẹ túlẹ̀ yọ tálàfà gàfà ń gbọ́ àfà yẹn ah, ìwọ fi gbó fọyín ògógóró yọnu. àwọn eléyìí wọ́n bá náà múlẹ̀ ní bó ṣe wà yìí wọ́n ti fi náà kọ́ra látàyè gàtàrò lè rìn kí gbó má sí lára ẹ̀ ṣé kí má parọ́ tán yìí bọ̀bọ̀ yìí wọ́n fa aya ti um, no, no. ṣó ti rí like i said earlier bóyá òun mix nǹkan up sórí àfa ilé tó ń wo yìí ẹ eh, bóyá wà kò lè dúró níbi tó ti ń fa sìgá débi ibi kí ọtọ́ ti ń fa igbó. ó lè bóyá gàfa rẹ̀ mí ló sọ because ẹni tó ń wo yìí ẹ eh, èèyàn ọlọ́run ni. àti dàjẹ́ kó o bẹ́ẹ̀ jáde ẹ kó o dìdò ah, mo rò pé ti jájú báyìí lọ ni gàfárò kì í ṣàfà bó ṣe wà yìí igbó làbí ni ẹ gbà bẹ́ẹ̀. Ah, ah, gafar ó ń fa ṣẹ́gẹ̀ ṣùgbọ́n mi ò blame ẹ o hereditary ni bàbá ẹ̀ fa yàrá tí kò tó kú igbó ló pa bàbá ẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ igbó ni. wàláyé tó ṣẹlẹ̀ ń wò rírí gbèsè ayé mi inú àlùkùrá ni mo ti ń kà ìrìn kéèyàn máa takò yàn lójú kọlójú báyìí ó sì bẹ̀rù ọlọ́run ọmọkùnrin ó sì bẹ̀rù ọlọ́run ọmọkùnrin torí ọlọ́run torí ànábì. mo dáhùn yàfáàrù ó dẹ̀ ń díbọ́ ó dẹ̀ ń díbọ́ sísá Dayọ̀ ẹ má gbọ́dọ̀ ayé rárá gàfáàrù kì í ṣàfà. Ah, igbó labí lẹ̀ ń wò yẹn tó bá dàbí irọ́ ẹni kó jẹ́ kí n sáàtì ẹ̀ igbó máa wà lára gàfáàrù àìlè ò fẹ́ bẹ́ẹ̀ jọ torí ọlọ́run ṣàdé jọ jọ mi lè lóòótọ́ ọ̀rọ̀ kí n bá sọ o gbogbo ẹni tó bá ń bínú òótọ́ ọ̀rọ̀ tí bá sọ àṣàmárégé wọn ní ìrọ̀ ya anybody iṣẹ́ tó bá mọ̀ kó dáhùn lójú pọ̀wọ̀n kì í ṣe onígbó pàfà lòun ẹni kó jẹ́ kí n sáàtì ara ẹ̀ bá àdìgbà gbó ń bẹ̀. sáàtì ara ta ni wàláì tó bá dọ̀wọ́ wọn fi nǹkan kọ́ wàláì ìfi nǹkan kọ́ torí ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹ ẹ ǹkan fáwọn ṣe ti rí ṣe ti wò jẹ́ ká fún láǹfààní kó tẹ́ délẹ̀ because látàárọ̀ èmi gan wọ ọ̀rọ̀ ẹ̀ kàn ń yà mí lẹ́nu ni ṣèbó lòun fẹ́ search yín ni ẹ jẹ́ kó search yín. gàfáàrù ló máa tẹ́ ẹ jẹ́ kí n sáàchì ẹ̀ gàfá ò jẹ́ n sáàchì ẹ̀. ṣé ṣé rí ìfẹ́ mọ̀ sọ̀rọ̀ jù ni tó rà lè jò yín ni ìmọ̀ bó ṣe jẹ́ ọlọ́run mọ̀ jẹ́ asorí ibú irú gbogbo tó ṣẹlẹ̀ inú àlùkùrá ni mo ti rí láyé mi n ò kárí lójú ayé ẹgbẹ́rún aládùn mọ́ yẹn wọn lẹ́yìn wá gbà mí lọ́wọ́ ọmọkùnrin nítorí ọlọ́run. ẹ má jọ kó tán ni kò mọ kùránì ká kò mọ kùránì ká gàfáàrù jẹ́ n sáàchì ẹ̀ tó bá dára ẹ lójú. filẹ̀ jẹ́ kó sáàchì ẹ̀. ó yá ọwọ́ sókè mo máa sáàchì ẹ̀. ó dà náà mo ti kọ́ ọwọ́ lókè ni kọ́lọ́mọ mẹ́jà sírin kọ́lọ́mọ mẹ́jà sí. ibi fìlà ẹ máa ti bẹ̀rẹ̀ ó lè lọ́ọ́ fi sínú fìlà kò sí nǹkan tí gàfáàrù lè ṣe gàfáàrù bó ṣe wà yẹn ó fi mẹ́kọ̀ọ̀pù síbẹ̀ yẹn ni kí ni wọ́n kó kí n kí n tó tó yẹn ẹ má tí ẹ má tí lọ pàpà má fa ẹ má fa sọ ìyá o farabalẹ̀ ẹ má fa sọ ìyá o báyọ̀ sísá da yàrá mi. ẹ má fa ẹ má pàpà. farabalẹ̀ ẹ ní kó farabalẹ̀ o. sọ sọ rí nǹkan kan sọ́ni kẹ́kẹ́. gbára dúró o ó tún fẹ́ máa ṣẹ́ ó fẹ́ máa ṣẹ́ ẹni kò gbára dúró. Ah, ah. aláyè ó kàn tiẹ̀ wájú. mo ti kàn. kàn kẹ́ni. mo ti dé bẹ́ẹ̀. débò. ọwọ́ mi ti fà gbogbo. láhìláhìlá láhìláhìlá. láìta lélẹ́yìí igbó rè ráàpù méjì ló ń kórìn gàfárì igbó la bíbí sọ̀rọ̀. alájà ẹ dákun ṣé tí wọ́n máa pè ní gbóni. ó dẹ̀ tún fẹ́ máa díbọ́ ìwọ ò dágbó mọ̀ báwo ló ṣe dákú ẹ. alága afagafara wàlá ìwọ̀n pílàtì kìíní ìsíbẹ̀ ni ah! wọ́n pílàtì kìíní ìsíbẹ̀ ni ah! wàláì wàláì afágàfàrà. Ah. ẹ ṣe jẹ́ káti ẹ̀ kọ́kọ́ lọ yanjú àdúrà tá a wá bí wàá gbà náà. Ah, irọ́ ẹ má ṣe yọnu. alájà mú gbà ah. ó yé mi kódà ẹ wo àdúrà ti gbà báyìí ẹ ṣá ọ̀rọ̀ aṣara yín pọ̀ ẹ ṣá ṣàbọ̀. gàfáró lè gbàgbẹ́ kankan. mo yọ̀ǹda yín mi ò fẹ́ ṣì mi ò fẹ́ rọ́. ẹ sì ti nǹkan bọ̀ ńlá ẹ ti nǹkan bọ̀ ńlá ẹ sì ti nǹkan bọ̀ ńlá mm. ẹ kọ́ntínú wájú ọ ẹ kọ́ntínú wájú ẹ sọ kí lẹ fẹ́ fún mi ò lè gbà owó kí lẹ fẹ́ fún. ẹ wá sẹ́wọ̀n pé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní wọ́n fi nǹkan sẹ́yìn. wàláì mo fi kàábà búra tí n bá sí ọ níra ah, ah. àbúrò sẹ́mu rẹ ni ó gbà kíni ah. ó gbà kíni àbí kí n gbogbo wèrè yìí náà kí n gbogbo wèrè yìí náà wọ́n ti release yìí fún ẹ èmi ò fẹ́ wàhálà. tó ti jẹ́ tó ti jẹ́ ó ya apá ẹ̀rú akí ogun. àwọn àwọn ṣẹ́fà náà kò jáde lápò mi. ẹ kọ́ ti yín wájú o. filayewa filayewa sẹ́ẹ̀sà gbàgbé kankan ẹ kò tí yín wájú pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bá wọn ló jíṣẹ́ láti jẹ́ muhammadu sallallahu alayhi wa sallam ẹ kò tí yín wájú. oṣù wàhálà. gafar. tọ́ra gbogbo eléyìí lọ́wọ́ ọlọ́mọdé aṣọ yìí. gafar. àǹtí Dayọ̀. ẹ́ ẹ wá aṣọ mi designer aṣọ tó fà yìí o. má bínú má bínú ó tiẹ̀ ṣe you know but ah, ṣé àwọn èèyàn. lọ síbò. ṣe ẹ ẹ ní kí n bẹ̀yìn pé kẹ́ má bínú torí ọ̀la. kó má bínú báwo ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ mi ni èmi tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ thanksgiving tó ń bọ̀ tẹ bá fẹ́ ṣe ilé mi ló yẹ kẹ́ ti ṣe. alẹ́ mi tiẹ̀ dúpẹ́ ah. lọ́wọ́ ẹ̀ because o ò jẹ́ kí n ṣe finally oh. thank you wo Fọláṣadé má worry èmi àti ẹ àá sọ̀rọ̀ lórí fóònù màmá ẹ ṣáà má bínú pẹ̀lú gbogbo wàhálà tó dá sílẹ̀. ẹ fọkàn yín balẹ̀ kò sí mímí. ṣáàjẹ ká lọ. Ah, mo lọ fi yín dákú gàfáà ti yá wèrè ẹ jọjọ ń béèrè béèrè kan ọ̀nà mo ní gàfáà máa ń gbà lọ́lẹ̀. ẹ jẹ́ kí gbọ́dọ̀ jàre ọjọ́ tó bá ṣáà máa kó bá rẹ̀ má jẹ́ kí n wà ń bẹ̀. kò sí nǹkan eh. kan èèyàn lè má rí tọrọ kí èèyàn máa sọ kó dáa. máa sọ kó dáa. Eh, Sisi, o lè believe mo ti gbàgbé fóònù ṣá. Oh my God, oh my God, mo ti mo ti ń ṣàyè jẹjẹjẹ ká sáré padà. Èmi ò lè rìn padà síbẹ̀ yẹn o, mi ò lè rìn padà síbẹ̀ yẹn. Òtó bá jẹ́ wọ ni wàá sọ pé kí n sìn ẹ́ lọ. Máa dúró díẹ̀ ń bí báyìí. Ṣáàdúró mò ń bọ̀. Ìyẹn pọ̀, má pẹ́ o, o má pẹ́, ṣo ti gbọ́, má pẹ́ rárá ni. Dáàdì yẹn, bọ́ọ̀dì, mo dáná kí ló ṣe yẹ. etí yóò gbọ́rọ̀ wọn. o dẹ̀ ní gbọ́rọ̀ wọn láyé láyé sọ pé lórí burúkú ni ìyá ẹ̀ sá sọ pé lórí burúkú ni ìyá ẹ̀ sá wèrè ẹ̀ ibi tí ọ̀nà àti jà àti mímu ọ̀dẹ̀ lọ́sẹ̀ kí ni ọ̀dẹ̀ bá jẹ́ ìwọ làbí àbí àbá wá màá sá màá sá màá sá ìyá ẹ̀ kan. ẹ ṣàánú mi tọ́jú ọlọ́run kàfá ẹ jọ ẹ jọ tó lọ́lọ́ kàfá ẹ mo dárò mo dárò mo ṣòro sọ́wọ́ ayé mi ti bàjẹ́. ayé ò ti bàjẹ́ rárá sọ̀rọ̀ yìí pé ẹni tó bá ti gba ìjẹ́ lẹ́nu èyí ó ti pààyàn nìyẹn ó kàn jálajàgbà lọ́wọ́ mi láyò kì í ṣe kú òkè ojú yẹn máa bó ń sìn wàá wá fa igbó yẹn wàá fa wàá rí bó ṣe máa rí lára. ọgbọ́n la sọ̀rọ̀ sọ gbótó àbí ìwọ ni lọ́mọ ọ̀rọ̀ sọ́ńbẹ̀ àbí ẹ kò sí wèrè wàá mọ̀ ń sọ. kí lẹ sọ ẹ wo ṣẹlẹ̀ yìí tẹwàá bí obìnrin ní parọ́ fún mi lè gbọ́ gbogbo wọn táyì sọ ibi ìbàyẹ ló ti gbá mi etí yẹn ti block ẹ wá sí sáìdì kí n lè gbọ́ yín dáadáa. ẹ filẹ ẹnu ẹ filẹ ọya bá pọ̀fù ẹ bá pọ̀fù ẹ bá pọ̀fù ẹ bá gbé fún pọ̀fù ẹ fún yẹra fagbósìn ọya ọya má ní kọ́ bá bá kí ni jà. àbí wá àbí wá ẹ má gbà. lánàá ẹjọ́ mo ti wá. My pọ́ọ̀fù my máa my ẹ̀ máa yeah. ẹ̀ pọ́ọ̀fù ẹ̀ yẹ ẹ̀. àbọ̀rù ọ̀gá ma wẹ́ẹ́ mi yẹ́ ma tó bá máa gbá ẹ níbi tó ní ma wàá máa gbá ẹ níbi tó ní láìkí o aláyẹ fagbójọ jọ finọ́sì kejì finọ́sì kejì finọ́sì kejì jọ finọ́sì kejì finọ́sì kejì wá ìyá ẹ̀ jẹ́ kí n dọ́gbù ẹ̀fọ́ ẹ̀ kó lè bá a mọ̀ náà máa wò á ẹ̀fọ́ tó bá lọ jábọ́ màá ní kọ́ sẹ́ẹ̀dì ẹ̀ ní ṣó ló yá màá ra yín léṣe ah. nísìnyí wọn tẹ bá bì sílẹ̀ lẹ nísìnyí wọn lásàkẹ́ wà ń bí ó ṣẹlẹ̀ rí. orí ẹ gbalẹ̀ o bá ń rárá tó bá mọ nǹkan tójú mi wàá mọ̀ pé ó yẹ kí n jẹ máa ń sàn. Ah, wọ́n ti ẹ̀rọ yìí. olórí burúkú lọ́mọ gàfà wù yẹn igbó tó fún mi tó báyìí èmi mọ̀ pé bí máa pa mu gbó. wọ́n ti ẹ̀rọ yìí àti Fọláṣadé ròyìn ó ní odidi wákàtí méjì báyìí lẹ́ fi sí èrè. tẹ́ ń ja wèrè kiri báyìí tẹ́ ń jó kí ẹ ṣe èrè bó wà yẹn ìyanjú rẹ̀ ló máa ṣe èrè èmi ya báwo ṣe fẹ́ ya fún kí ni àfagbó àfagbó wa ní kéèyàn ya èmi ò ya wèrè o. isa àti bọ́lá sáré nìkan ni àwọn ọ̀rẹ́ mi gan send fídíò sí mi tẹ́ pé orí social media báyìí láti ń wò tẹ́ ń rìn ìdí kiri ọ̀dọ́ ẹ̀yìn à ẹ̀yà wèrè gidi ni. wọ́n send fídíò sí wọ. àwọn send sí mi. jẹun fídíò ọ̀hún. jẹun wọ. ó wà lẹ́nu àtàkẹ́ ó di ẹ̀gbálẹ̀ ni ó fẹ́ máa kọ̀rọ̀ síbi lẹ́nu ni kó jẹ́ wọn fídíò jẹ́ wọn fídíò ó sì wà lọ́wọ́ máa lọ lé yìí. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ mú tí ẹ mú tí. tí ìyẹn òtútù tí ìyẹn òtútù kò rárá. ẹ ti bẹ́ẹ̀ ah. ah. tó ti bá ń lò. sórí igbó ó máa ń request oúnjẹ mi èèyàn á jẹun gidi gan ni. ẹ pẹ̀lẹ́ ọ̀tọ̀ tí ẹni tèmi tiẹ̀ bá wá kí n tó bá ogun tẹ́ ẹ̀ sí níwájú rẹ̀ èmi àtọ́tọ́ pé àṣẹ mítìn ló sì ní kí n wá bá yín sọ. ìgbà wo gan la fẹ́ sí cc beauty salon your satisfaction is our pride gan satisfaction kankan jẹ pride anybody wọn báyìí bàbá mi sọ fún ẹ ṣé cc beauty salon a máa fi permanently for now. bẹ́ẹ̀ ni olórí púpọ̀ ìyọ̀mọ̀ṣẹ́ tí mo kó síbí òkúta gbáà nínú. Ah, ọ̀gá àwa kọ́. ẹ jẹ́ fún dáadáa ni ọ̀gá àwa kọ́. táwa ni. iṣẹ́ ọwọ́ yín ni ẹ̀yin náà lẹ́ ń fẹnu lé kọ́sítọ́mà yín lọ fúnra ara yín. lẹ́nu oṣù sọ́run lẹ́nu oṣù sọ́run ẹnu oṣù mo ló lé kọ́sítọ́mà lọ àtijọ́ tó ti mọ̀ mí ṣé mo lè rò tọ̀rọ̀ kí n máa sọ. kò ṣeé ṣe èmi á sọ tọ̀rọ̀ ṣíṣe yín bá ta yín lójú kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ tọ̀rọ̀ tó kọ́sítọ́mà wa. àmọ́ àwọn kọ́sítọ́mà fẹ́ gbọ́ tọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ mọ̀ sọ tọ̀rọ̀. àṣàmàlẹ́gà àti wà kọ́sítọ́mà tí ò ti fẹ́ gbọ́ tọ̀rọ̀ jẹ́ kí n sọ fún ẹ máa jọ gbogbo yín lójú. sọ ní sísú bíútù sànú yẹn ó ń padà bọ̀ a whole building báyìí the màá fi ṣe sí beauty salon But but tí mo lè in the next two weeks ó máa happen. ọ̀gá sẹ́yìn mm. yín bá jẹ́ ata náà àwa náà kù sí kẹwàá bí sẹ́. kò sí wàhálà gbogbo ẹ̀ pátápátá ló máa níyànjú. ẹ̀yìn ọ̀gá ẹ̀ rọra ẹ má mọ̀ síra yín léṣe. o mọ bí bó ṣe wá ń ṣèyàn ìjọba ń gbómi ẹ̀ bàkà náà. Sisi lorúkọ mi asamarege wọn ni lógo mi. Sisi sisi sisi. ọ̀pọ̀ lọ́wọ́ idán. Sisi sisi. ẹlẹ́gbẹ̀lógóza tó ń wọlé. Sisi o. satellite everywhere you go asamarege yìí. ohun tí Sisi bá rí ló máa sọ. ló máa sọ. you no last when it comes to our problem. sì sí, sí, sí,